ẹja àrọ̀ ẹja àrọ̀ ẹja àrọ̀ ẹja àrọ̀ means catfish ẹja àrọ̀ means catfish mo fẹ́ se ẹja àrọ̀ mo fẹ́ se ẹja àrọ̀